mi bá wọn sàn kí n máa fi ẹ̀mí mi wéwu nínú ọgbà Àgbàlá Gabriel. ẹ bọ̀ níbo lẹ wá níbo lẹ níbo lẹ ń sùn báyìí. fífi oorun bá ti bọ́wọ̀ lọ́wọ́ ń sùn. ẹ bọ̀ ìyàwó yín sọ láàárọ̀ yìí kó ń wá yín. ẹ̀yin rẹ ń wá àlè pàdé mọ́ àlejò pàdé mọ́ lórí múra ẹ bọ̀ ṣe bí pé ẹ̀yin lẹ rí ni àbí wọ́n fẹ́ fún yín. èmi mo rí ní ṣọ́ọ̀ṣì tí mo kọ́ ní sí fún yàrá ìgbẹ́jì aláàrẹ ni. gbogbo àwọn owó nǹkan kan tó wá ná fún yín kọ́. ṣe rí nǹkan kan tí mo rí ní orí ọ̀rọ̀ yẹn ni pé ẹ̀mí àgbèrè ló bàlẹ́ àgbàlá Gabriel tó fi bá ìyàwó mi tí fi ń bá ìyàwó mi lájú tí fi ń bá ìyàwó mi sùn tí fi ń bá lájú ẹsẹ̀ ẹ̀mí àgbèrè ló bàlẹ́ torí lóòótọ́ àti lódodo ọmọbìnrin yẹn nífẹ̀ẹ́ mi láti lè àmọ́ ṣàdédé ní ìwà rẹ̀ ìwà rẹ̀ change sí mi tó di pé ọmọ yẹn ń ṣe rádaràdà kí n tó wá padà mọ̀ wípé Àgbàlá Gabriel kò ti ń bá ọmọ yẹn sùn. kò sẹ́ ẹ̀ káwọn torí bíbélì ní gbogbo ẹ̀tọ́. ó jọ gàtẹ́ ó jọ gàtẹ́ ó ti fẹsẹ̀ méjèèjì tiro ṣé bí làwa náà rí online yẹn ẹ wo Facebook ẹ wo statement ọmọ yẹn comment against me now something is behind it tó tọrọ bá délẹ̀ kábàrà wa sọ something is behind this mo dẹ̀ mọ̀ yí pé Àgbàlá Gabriel tó ká ẹni tiẹ̀ ni ọlọ́run máa tẹ̀ tiẹ̀. wà àwọn tí wọ́n táwọn yẹn wá fún yín lóko lórúkọ yín náà ti fún yín gbogbo àwọn ọ̀rẹ́. ẹ inú àkáǹtì ẹ ni gbogbo owó yẹn gbogbo tán donate fún mi inú àkáǹtì Àgbàlá Gabriel ló ń gbogbo owó yẹn wà so kò sí kankan nínú àkáǹtì Àgbàlá Gabriel kò sí kankan táwọn òkú fẹ́yìn àti. kò wọ́pọ̀ àkáǹtì Àgbàlá Gabriel kò fún mi lásẹ̀sì láti òkú àkáǹtì báyìí lè sè é tẹ́ máa fẹ́ wá ìgbélé wà báyìí báyìí lè fẹ́ wá ìgbé. inú ọjà ilẹ̀ ti lè rí. inú ọjà ilẹ̀ kan. inú ọjà iná mo ti rà sí àbí kúta jẹun nígbà bá gbà á rú ìyọ̀ ọjà náà wọ́n ẹ̀ mọ̀ tí èmi ń béèrè lọ́wọ́ yìí tí mi dẹ̀ fẹ́ tẹ dá mi lóda tẹ́lẹ̀ ìbí ọ ìbò tí tá a fẹ́ gbà mí ta parọ́ o torí lọ́rọ̀ yẹn nìsín tá a sẹ́ndẹ̀ sọ̀ láì lánàá gbogbo àwọn èèyàn tó ń kọ́mẹ́ǹtì tó ń kọ́mẹ́ǹtì wọn gbàgbọ́ pé máa yẹn ń ṣe ibùdó ibùdó pásítọ̀ yìí ọmọ wòlíì ó ní láti pe wáìfì mi direct lálẹ́ àná ní ní ní whatsapp pé kó jọ ọ̀rọ̀ yẹn òun ò gbàgbọ́ kó bò ń sẹ́ndì kíní yẹn live pé tẹ́ ẹ mọ̀ pọ́n àti àgbàlá Gabriel àti gbogbo wọn dẹ̀ jọ wà báyìí ni tẹ́ ẹ mọ̀ gbogbo wọn jọ wà ní ó wá ń pè pé òun irọ́ ni. sẹ́yìn mò ń sọ bàbá mò ń sọ èyí sì tún máa tún sọ dọ̀la àgbàlá Gabriel tẹ́yìn wò yẹn sẹ́yìn gbọ́ mi báyẹn sẹ́yìn sọ àṣírí ẹ̀fọn yín kó lé yín dáadáa ẹ́ ìmọ̀tara ẹni nìkan èló ń dà láàmú ṣé ń gbọ́ mi báwọn ẹ afẹ́ ajẹmáfẹ́ àyó tí fúnni lóko ojú ọ̀pẹ ẹrù oúnjẹ ni kò sí èso oore tí ó so ju rádaràda tó ń ṣe yẹn lọ jìbìtì ìwà jìbìtì jìbìtì tí ó máa lù nínú jìbìtì kódà níbi tó le dé ó tún lu ìjọba ìjọba ó tún lu ìjọba Ọ̀yọ́ state ní jìbìtì báyìí mo ṣe sọ yìí gbogbo orí ilẹ̀ káàpù rẹ̀ yẹn ilẹ̀ ìjọba ni gbogbo ẹ̀ gbogbo ilẹ̀ ìjọba ní gbogbo ilẹ̀ tí ń bù tà fún gbogbo àwọn èèyàn yẹn gbogbo àwọn ilẹ̀ tó ń kọ́lé lé lórí ẹ lọ ẹ lọ ṣe fáìndì ṣẹ̀ dáadáa ilẹ̀ ìjọba ní gbogbo ẹ̀. wọ́n yà bá wọn lẹ̀ yẹn náà sítámù ni àgbàlá gẹ́gẹ́ sítámù làgbàlá gẹ́gẹ́ so and then gbogbo àwọn tó ń kọ́lé fún lórí ilẹ̀ rẹ̀ yẹn kò sí ẹnì kankan tó fún ní dọ́kúmẹ́ǹtì lé ní gbogbo nínú gbogbo wa bá ṣe pọ̀ sí. ẹ̀rọ kọ ẹ̀rọ kọ ọ̀sà o. àwọn àwọn ìyá gbogbo fún nílé àwọn ìyá wọn. kò sẹ́nì kankan ní dọ́kúmẹ́ǹtì. Ah, ah, ah, sẹ́rí ilé tìtìyàgbó ń kán kèé sórí ilẹ̀ rẹ̀ ilé ìyàgbọ́ nǹkan òun ti ń bá lè tiẹ̀ lọ ó bá ìyàgbọ́ nǹkan kọ́ lè tiẹ̀ pa ó bá pa ìlú rẹ̀ kò sóò ló fún ìyàgbọ́ nǹkan ní ilẹ̀ ìgbà yẹn ní ilé tó bá ti kọ́ fún yẹn tó bá ti já pé ọwọ́ òun ló ló fi ilẹ̀ lẹ̀ fún yẹn nílẹ̀ ilé yẹn òun ilé yẹn òun ló ní ilé yẹn torí kò ní kó dọ́kúmẹ́ǹtì ilé yẹn. níbo ni ẹ ti ìyàwó bá pàtàkì parí ìyàwó yẹn níbo ni níbo lẹ níbo lẹ níbo lẹ parí ìyàwó. inú ọgbà rẹ̀ náà ni ṣé bí ṣọ́ọ̀ṣì rè kámpù rè ilé mi rè kámpù rè ibi tó kọ́lé sí fún mi rè lẹ́yìn àdìyàwó yìí ti gbé gbàdọ̀ ń gbé. ọ̀sẹ̀ gbogbo láàrin bíi wẹ́ẹ̀dì yìí nìyí ó ti tó bí oṣù mélòó. a ó ti lọ bí oṣù díẹ̀ àmọ́ èmi ò wọ́n ṣé kò lọ bí wọ́n ṣe gbàdọ̀ kò tí ì lè bó tiẹ̀ fẹ́ lóyún gan inú mi ò dùn sí mọ́ nígbà tó ti ṣe pálapàla. kò tẹ́tẹ̀ nǹkan kan ò sọ bí àyè pọ̀ pé àwọn. àmọ́ ara wa ń sùn bọ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta náà la mo stop rẹ̀.